baby mi. oh so ṣí àtijọ́ ni tẹ máa ń ṣe lélẹ̀ tí why are you sounding so ridiculous. ridiculous. okay ìtùnú ìwọ After all that, it kọ́ sí family wa so ọkọ mi lókùn tó fẹ́ fake lọ́wọ́ mi me? Uncle is Shelley. mi ò ní lajú mi sílẹ̀ kí wíwẹ̀ ṣẹlẹ̀ you need to leave this house right now. mi ò lọ sí anywhere mi ò lọ sí ibi kankan. mo dájú ni ẹ ìwọ ta ilé dáàdì mo ta náà dẹ̀ nìyẹn kò lè sí sí pé tẹ́lọ̀ ìmọ̀ ṣe sí. ìka arugun ọmọ. ẹ èmi arugun nísòro nínú èmi àti ẹ̀ta ni arugun ìwọ tó fi ìwà òṣì ẹ ìwà ìránu ẹ tó fi dá fámìlì wa rú ó wá pè mí ní arugun. fi mí sílẹ̀. I'm so sorry. Ẹ má bínú sí mi pé mo fa problems family. I need to leave now. No, no, no! I can't let you go. You're not going anywhere. Kàn check your kí n bá a sọ̀rọ̀ ọ̀kẹ́. Ìwọ nìkan náà ni fámìlì ìyàwó mi ti mú mọ̀. Mi lè jẹ́ kó lọ náà. Ìrẹ̀ ara ìsọ̀kọ̀, ẹ̀dùn Please sit, pa, sit abi pa. Let me undo this. I Ẹ tètè di onílẹ̀ gbalẹ̀. Ẹ̀dùn gbalẹ̀ ju rétérété. Ọkàn bá. Anybody tó bá wá, ẹ fọ́ owó fún wọn. There's so much money in it. So that's it wọ́n mi láwọn olówó pọ̀ táwọn fẹ́ fún ọ ní tamana ní skul. ìyá yìí lòun ló tó fún yìí. bẹ́ẹ̀ni. ó dé mistura tó ṣe ìkómọ mo mọ etẹ ní màálù mẹ́fà náà ní ẹpà ẹ ẹ bá wọn fámìlì yín. èló ló dé kó fún ọ gan. five million naira péré ni sá. má sọ fún ọ. ẹ ṣe sá. màá fún ọ lówó ara rẹ. ọ̀hún ah! ò dẹ̀ lè wọ ẹ̀ nà ah, ọ́. àmọ́ tó bí nìyẹn àmọ́ tó èmi fẹ́ kó máa náwó fa kí ni tiwọn náà ò tiẹ̀ máa dùn. èmi ìpẹ́ débi ọjọ́ tí n bá sì pẹ́ débi sẹ́ ẹ̀yin lẹ mọ́ ń fà. are you the CEO of this company. eríkì mi kọ́ ni. bóyá wọ́n ń jayé lọ́rùn àmọ́ bóyá wọ́n mu tí ń bẹ̀ àkókò. wọ́n lè má jayé lọ́rùn wọ́n lè má mu tí lọ́rùn o. orí ẹja ń kọ́ńténà oní ọkọ̀ ti lọ́rùn. orí ẹ pé. thieves bunch of thieves. ẹ tún ń jalè ẹ tún jí bọ́ǹsì bọ́ǹsì èlò. ó ti wọlé never give her a get. kọ́ńtà mo fẹ́ kó ṣe é. ẹ̀sùn inú lílo wa tó tẹ̀lé mi dàṣe pé èyí tí mo ṣe lẹ́ni ọ̀gbọ́dọ̀ mú mi ọ̀ dàṣe pé. ọba dẹ̀bẹ̀ ní sá ọba gbẹ̀rì ìbíkún mi. ó ní òun wà loss of appetite and appetite is a crime against humanity. so tí n ṣe ń sùúrù ni kí tó wá dá wọ ẹran. àwọn ọmọ wa fún mi láti lè. man this guy cannot brain. ìdárúkọ Ibrahim o. ó ní ọpọlọ mẹ́rin. káwọ́ kẹ̀ ah ìdáná ah. káwọ́. Ah! gbé tán lòun náà ṣe. Ah! ẹ̀yin tẹ́ moyún ìgbín nínú ìkarahun. mo ní ká jọ̀wọ́ o kẹ́ fọwọ́ mi wọ̀ mí o torí bàbá jẹ̀kọ́ ṣe là ń jọ̀wọ́ ewé o bẹ́ẹ̀ bá dàgbọ́n o ẹ mọ́ ta mi ayé bẹ́ẹ̀ dodo ẹ mọ́ mọ́ gbé mi lọ ayé o ayé o yé ayé bẹ́ẹ̀ bá dàgbọ́n o ẹ dàgbọ́n o ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ má tà mí o àní ayé ayé bẹ́ẹ̀ bá dodo ẹ má gbé mi lọ òwe ayé bẹ́ẹ̀ dodo ẹ má gbé mi lọ òwe ayé ẹ jọ̀ọ́ ẹ bá dàgbọ́n o ayé ayé ẹ jọ̀ọ́ ayé àkàmọ́ra mi ò mú bẹ̀bẹ̀ yẹn ayé má gbé mi lọ òwe òkùnkùn láyé jẹ́ o ayé òkùnkùn la mi gbé o ee eh, òkùnkùn ṣubú lẹ̀ o biribiri oṣù o oṣù o oṣù báyé o àfi kórí ẹni kò níyọ o ẹ̀bẹ̀ ni mo bẹ̀ o káyé má ṣe mí o ayé o ayé o ayé o eh. ayé ayé bẹ́ẹ̀ bá dàgbọ́n o dàgbọ́n o ẹ jọ̀ọ́ ẹ má tà mí o ayé mo bẹ̀rẹ̀ o ayé. la mi o ee eh, òkùnkùn ṣubú lẹ̀ o biribiri oṣù o oṣù o oṣù báyìí. àgbà ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe pátápátá náà láti ṣe. ókè sá gbogbo ẹ náà ṣe sá àti kó oh, oh, ẹ bí tẹsí eh, ọ̀hún eh, sá. sá sẹ́dítọ̀ Idris wọ́n pè sá wọ́n dẹ̀ ní pé bá ti ṣetán ní mítìtàn ní kẹ̀kẹ́ àwọn sá. lápò alfa ṣó dẹ̀ ti padà lọ sí ọ̀dọ̀ ìyàwó ẹ̀ tó ló bímọ. Um, ó ti ń bẹ́tà sá so owó tẹ fún mi fún hospital bill yẹn náà ni mo fi lọ sẹ́tù ẹ̀ sá. ok ok kò sí wàhálà ok anything tó bá tún ṣẹlẹ̀ ń bẹ̀ kó jẹ́ kí. ok sá yes sá. kí ló ṣẹlẹ̀ glasses dọ̀tí o bá mi clean ẹ̀ náà. mo clean ẹ̀ sá mo clean ẹ̀ dájọ́ fún mi ẹ̀ dájọ́. o clean ẹ ṣé o clean ẹ dáadáa báyìí. sir mo clean ẹ sir. i can't see anything mi ò mi mi ò rí ẹ gangan eh, ọmọ mọ̀ kó wà wájú. clean ẹ i clean it. wo no mi ò rí nǹkan kan mọ́ rárá ni o. sir pé ẹ rí mi sir. mi ò rí ẹ rárá àtọ. sorry sir. láre mi ò rí ẹ rárá mi ò rí ẹ. Ah, jọba park ẹ rí mi sir. àtọ àtọ láre mi ò rí ẹ ni mi rí ẹ ayé ẹ má fi kèrègbè tó fọ́ràn mi níṣẹ́ o jọ̀wọ́ o ah. ẹ má fi rán mi níṣẹ́ o. orí ìrònú lójú ẹ báwo ni school. adúpẹ́ ọ̀dọ̀ náà ọba kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló ń rò. ẹ. rẹ̀ ń béèrè pé kí ni mo rò ṣé kò ń ṣe jọ́nà ìlú yìí lọ́ọ́ máa close quarter school ni ṣàmọ̀ pé mi ì tí ì rówó san ó ti sú èmi o. ọ̀kí tó jáde ó sọ fún mi pé ó fẹ́ kó mọ́ mi nìyàwó ó ti pé nọ́mbà mọ́mì títí títí kò lọ nọ́mbà mọ́mì ò lọ náà. Ah. jẹ́ kí n advice ẹ bí a kò wá àwọn ọlọ́kọ́ orí ẹ̀rọ kan wọ́n á lè mọ position tó wà. ṣèbí tí bá tẹ̀ máa wá mọ́mì lọ ṣé owó kọ́ ni màá fi wọ mọ́tò lọ ni. tó bá ti jẹ́ tówó lèmi ṣì ní chẹ́ńjì kan tó lè gbé ẹ délé. wàá fún mi lówó tí màá fi wọ mọ́tò délé. yes of course. bí a ti máa délé bí a máa wá solution sí wa ara ni ó dẹ̀ ti sú mi. jọ torí Ọlọ́run kí ni nǹkan tí wọn lè rí jẹnu ilé náà. oúnjẹ nínú ilé. ebi ń pa mí gan. Ah, bóyá tó bá máa jẹ mí o. ẹ. o gbọ́ bóyá tó bá máa jẹ mí. so o ṣì lè búyàn àbí ẹnu ẹ ṣì ń yọ wẹ́rẹ́wẹ́rẹ́ pé owó tí mo fẹ́ fún ẹ kó lọ fi bá mọ́ mi màá lọ fi sọ́tara mi gbòòrò màá lọ fi jẹun jíde. mo mọ̀ pé ìrònú ẹ̀ o ó sì fààyè kó máa búyàn lẹ kémi wá jẹ ó gan síra ẹ gan. kí ló dé tó ń ṣe mí tó ń gbá mi ṣé bó o lo sọ ní ìsìn pé wàá fún mi lówó kí màá lè fi wọ mọ́tò lọ bá mọ́ mi lè. ìyá tó bá lè bẹ̀bẹ̀ ọba chẹ́ńtì tó wà lọ́wọ́ mi náà mo ní kò fi ẹ̀kú kárí àtẹ́tẹ́lẹ̀ ni. ọ̀dà hm? má bínú. torí pé ìrọ̀wọ́ adúpẹ́ pé ti ṣẹ́gun fún wa adúpẹ́ gbogbo ogun èkú ẹ̀mí òkùnkùn adúpẹ́ pé ti bá wa tẹ̀ mọ́lẹ̀ ah ẹ̀mí mímọ́ ẹ̀ mà ṣe ah gbogbo àṣírí òun ẹni òkùnkùn tẹ́tí tú ẹ̀mí mọ́ bá wa tẹ̀rí rẹ̀ bá mi jésù lórúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ha lọ́wọ́ hmm. ọ̀nà rẹ̀. Hmm? báwo ni ẹni ṣe jẹ́ sí. ọmọ mi ni kódà òun gangan ni wọ́n júwe bí ìfún tàbí débi. pí èmi ni pí èmi ni. pí èyí ni ẹ jọ ń lọ ṣé a lè sọ̀rọ̀ lójú ẹ̀ àbí kó bá wa tẹ̀síwájú jẹ́. ẹ má jẹ́ kó tẹ̀síwájú bí mo yín débí mi mọ bí kọ́lọ̀ tẹ kun bí mi ò mọ̀ aṣọ tẹ wọ̀ mi ò rí. aṣọ tó wà lọ́rùn mi mi ò mọ̀ ohun tó wọ̀ fún mi bóyá kan náà ni mi ò mọ̀ so tẹ bá ní kó yẹra pẹ́ẹ́pẹ́ fẹ́ pa mí kíákíá ni ẹ jẹ́ kó jókòó. tẹ́ ẹ bá tètè parí ìṣẹ́gun mi àwọn náà máa pa mí kò lè wọ́ọ̀kì ẹ fi wọ́n lẹ̀ òótọ́ ni pa wọn ni wọ́n dẹ̀ trust ẹ̀ tẹ bá sọ pé ká máa sọ̀rọ̀ wa lọ àwa sọ gẹ́gẹ́ bí olúwa ṣe ti fi hàn wá ẹ ṣé lè rántí ìgbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ó ní glasses kan tẹ dé ìjọ yẹn gangan ni ojú yìí ló fọ. Praise the Lord. Hallelujah. Hallelujah. Hallelujah. Mo make sure pé mi ò sọ sọ̀rọ̀ ogun tó ń jà mí fún yín deliberately gẹ́gẹ́ bí mo ṣe jó lóṣèlú pẹ̀lú bí mo ṣe wà ní condition yìí ẹ ò understand mi ọlọ́run dáríjì mi ọlọ́run dáríjì mi o mò ń rí yín bí gbájú ẹ̀ mo rí i bíi pé ẹ fẹ́ tàn wá jẹ pé ẹ máa bèrè owó lọ́wọ́ wa ká máa dààmú kiri mi ò sọ̀rọ̀ ogun ayé mi fún yín deliberately mi wàá mọ̀ bóyá Roland sir mi mọ̀ bóyá o sọ nǹkan nípa glasses. Ah, not at all sir. sinmi ń gọ. no daddy no daddy. tẹ́lifọ̀dì ò bá wá sọ you know i was in the car àwọn messages kan dẹ̀ wọrí fóònù me. mo dẹ̀ ní láti yẹ àwọn messages ẹ̀ wò mo dẹ̀ pé Roland mo jẹ́ kó mọ̀ pé fún mi ní glasses mi torí mi ò lè rí clearly you know bí mi ṣe fi glasses yẹn sójú madam i didn't see anything again mi ò rí nǹkan kan mọ́ everything kan black out ni up till now mi ò rẹ́ mi tẹ o mi ò rẹ́ mi tẹ o mo fi glasses yẹn sójú báyìí mi ò rẹ́ mi tẹ mọ́. mo ti lọ sọ́spítù kò sí yàtọ̀ a ti lọ sílé oníyẹ̀mí wo kò sí yàtọ̀ kó tó dé débi àti wàá try best wa. ọlọ́run ọlọ́run o. jésù hmm. lua ṣe rí hmm. ṣe rí inú glasses yìí ẹni bí ọ̀wọ́n ẹni òkùnkùn lọ́ọ́ parí iṣẹ́ sí. Ah. Ah. Ah inú glasses tí mi ń lò glasses tí mò ń lò tó wà lọ́wọ́ mi all the time day and night làwọn kan parí iṣẹ́ sí esma rem tẹ ti rí àwọn wo ni. Hmm. Ah, hmm. ẹ wò ó bẹ́tà kẹ́ gbọ́ kan tí ẹ̀mí sọ hmm. inú glasses yìí àwọn tó súnmọ́ yín gẹ́gẹ́ bí iṣan ọrùn òun ló ṣiṣẹ́ tó ń sọ yìí. ẹ má sọ ẹ má ẹ má ẹ má sọ mọ ẹ má sọ mọ mo ti understand mo ti understand mi lè ti fura so reason nìyẹn tẹ́ fi ní kí Roland jáde no reason Roland Roland ibo ló wà jọ fún mi lọ́wọ́ ẹ̀ fún mi lọ́wọ́ ẹ̀ kàn mọ́wọ́ ẹ̀ wa ṣó Roland súnmọ́ bí kúnlẹ̀ bẹ́ẹ̀ kúnlẹ̀ no kúnlẹ̀ síbi kúnlẹ̀ síbi Roland kúnlẹ̀ síbi ah madam ẹjọ ṣé torí ẹ̀rẹ́ ṣe ní kí Roland máa lọ síta lẹ́ẹ̀kan kí ni mo ṣe fún ẹ. mi ò mọ̀ ẹ́ rí wọ́n sọ fún mi pé o brilliant mo dẹ̀ wà ókè gan ni mo gbà ẹ́ mi ò rí ẹ rí o dẹ̀ ṣe léyìn fún mi. ẹ wá mú glasses mi kí ló ó gbà bọ̀dẹ̀ fún mi. sọ èmi kò èmi kò sà mí mi ṣe kókó máa tẹ nǹkan tó jọ ẹ lójú fún àìsàn ah, mi kò mi yé yé because of you tó jẹ́ bí èmi tí ò bá fi glasses mílẹ̀ báwo ni ẹ máa ṣe nǹkan sí. mi kò sá. ọ̀nàrẹ́bù ọ̀nàrẹ́bù ẹ ní sùúrù o ẹni tí mò ń sọ kọ́ leléyìí o ẹni sùn kẹgbọ́n mi o nǹkan bẹ́ẹ̀ ni mò ń sọ fún yín o. ẹ jọ ẹ jọ tó bá jó ni ẹ sọ fún mi. ọ̀nàrẹ́bù nǹkan ni mò ń sọ ẹni tí mò ń sọ kọ́ leléyìí o kò mú òkókó ń pa ẹ o ẹni sùúrù o ẹ má bò ẹ má bò ẹ sọ straight. ẹni sùúrù òun kọ́ àní kan nú tó súnmọ́ yín pẹ́kípẹ́kí òun ló ṣiṣẹ́ ibi sínú glasses yìí. ẹ ṣú ọ̀pọ̀ roland kọ́. ẹ wo òun kọ́ ṣé a lè rí glasses yìí ọwọ́ ẹ̀ náà ní fẹ́ tún béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n kébì òrí ìran mọ́ òun ló fún mi glasses mo fi fọ́jú ẹbí glasses mi lọ́wọ́ ẹ̀ òun mọ́ kọ́lù ẹ̀. ẹ ní sùn ọkùnrin olóòlànjì ṣé ẹ lè lọ mú glasses yìí wá torí owó mi gbọ́dọ̀ kàn ní kíákíá báyìí. ẹ wà ní mọ́tò ìbí. ẹ ló mú wá ẹ ló mú wá ẹ ló mú wá. aṣọ ni kò fi mú ọ má tún fọwọ́ sí kí nǹkan má tún ṣẹlẹ̀ o. wo tí a bá parí iṣẹ́ tẹ̀ bàbá. tí ẹlòmíì bá lè mú tó lè dé sójú ojú ẹni yẹn parẹ́ nìyẹn. Ah! tún ayé mi ṣe káyé mi kó rojú. ogún ti tán olùgbàlà jagun orin ayọ̀ aláwo ká hallelujah hallelujah honorable àti dúpẹ́ fọlọ́ ìjà ti dópin ogún dẹ̀ ti ṣẹ́ oore ayọ̀ báyìí ló kù tẹ̀yìn màmá kan àmì jésù ṣẹ́rí ní báyìí ẹ ti rẹ́ nìyẹn ọlọ́run ti bá ń ṣe ààwẹ̀ àti àdúrà òun lọ́hùn fẹ́ fi bá ń ṣe ogun láṣẹ wọlé. ta ló máa gbà á. ẹ̀yin ni ọ̀nàdébù. àdúrà bá hmm. àwẹ̀. àwẹ̀ àti àdúrà. Hmm. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni sinmi sinmi ẹm dáàdi wọn la máa gbà àwẹ̀ gan-an. ee mo sọ bẹ́ẹ̀. ọlọ́run esma ẹjọ́ torí ọlọ́run ṣe rí èmi rò pé máa tún go through gbogbo àwọn stress yẹn èmi rò wípé power as in that strong power tẹ ní tẹ lè fi mọ̀ wípé inú glasses tí mo lò lógún ti wá. Because ah. when you use the supernatural power láti fi heal me láti fi jẹ́ kí solution wá sí ojú yẹn you know you can just command and ojú yẹn á dẹ̀ là hmm. olùmọ̀sọ bẹ́ẹ̀ ẹ kàn pàṣẹ àbí kẹ lọ sí rẹ̀m tẹ ti rí problem yẹn kẹ bá rẹ̀m yẹn la ojú mi máa jọ mo ní láti ríran kí n tó kúrò bí mo lose gan everyday mo lose mi ò sit mi ò jọ. ọ̀nà òrìbù hmm. ṣe rí nínú ìjọ sí àwa wáyé àwọn mú nǹkan mọ́kàn o. mo mọ̀ mo mọ̀. Hmm. tó bá kọjá jésù kristi. ti násárẹ́tì. <laughs> bẹ́ẹ̀ ni ọlọ́run wí ah. àwo òmùkànmùkàn o àwẹ̀ àti àdúrà bẹ́ẹ̀ ni olúwa àwọn ọmọ ogun wí. àwẹ̀ ọjọ́ mélòó wọn ni mo fẹ́ gbà. ṣe rí nǹkan tí wọn ò bá fi rán àwa nínú ìjọ yìí àwa kì í sọ olúwa ò fi wọ̀n mí pé iye àwẹ̀ báyìí àbí gbà báyìí lẹ́ẹ̀ gbà àwẹ̀ mọ́ ẹ ẹ dájú yín. ọjọ́ mélòó ni màá fi gbà wẹ̀. mú mi eh, bí àwẹ̀ bíi mélòó how many days bóyá seven days àbí. ẹ̀wù ẹ̀wù ọ̀nà bíbù ọ̀rọ̀ tí ẹ̀mí mímọ́ ò bá fi mu àwa náà jọ ìyá wa kí n sọ. ṣé ká máa gbà wẹ̀ lọ sí. ẹ máa gbà á láàárín àwẹ̀ tẹ́ ẹ̀ ń gbà yìí ni ojú ìmọ̀ ti là gẹ́gẹ́ bí olúwa ṣe wí. àwẹ̀ ní destination àwẹ̀ mi ò fi stop. But um, daddy. Láì ṣe Jésù ṣe máa gba forty days forty nights. Daddy just be calm. Eh? ní ìgbàgbọ́. Bó tiẹ̀ jẹ́ kékeré bíi ti kóró Mustard. Ah! Ẹ lọ nígbàgbọ́. Ṣé rí èmi ní ìgbàgbọ́? Ipe ojú yìnyín máa là. Ọ̀nàrẹ́bù ẹ kún fún àdúrà olúwa máa ṣe é mi. wá bá mi tún ayé mi ṣe káyé mi kó rojú kọ́nà mi kó là torí pé ayé tí mo wá ayé ìrọ̀rùn ni. ṣé iṣẹ́ tẹ gbé wá sọ́dọ̀ ìyàwó mi ìyàwó mi mú ṣùgbọ́n wọn ò ní ṣe fún un. Ah, kí ló dé kí ló ṣẹlẹ̀ nítorí nǹkan tí wọ́n gbé dání ni bíbélì tí wọ́n gbé dání kò ní jẹ́ ń ṣe fún yìí. ṣé rí bójú dáàdi yín ṣe máa là ṣé rí mi kíní tí mo wá wájú yín mo lè kéré lójú yín ṣùgbọ́n má fojú di mí o ọlọ́run mo lè ṣe. ẹ lè ṣe bójú dáàdi mi máa fi là. ó kì mi gbọ́ ṣé rí bẹ́ẹ̀ ṣe ń wò mí mo ti kọ́ṣẹ́ lọ́dọ̀ aláàfáà mo máa pàdé àtàlùdé tíra àti kùránì bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ pátápátá báyìí ọwọ́ mi ló wà tá a bá tún wá kúrò lọ́dọ̀ àwọn aláàfáà tá a tún wá ní ká lọ sí ọ̀dọ̀ àwọn babaláwo ẹ̀yin kọ́lẹ̀ dúró yìí gbogbo nǹkan tó wà ń bẹ pátápátá kínní kó wà lórí ni bẹ́ẹ̀ ni torí bàbá tó bí mi babaláwo ni ṣé wàá rí nínú ìdílé bàbá tó bí mi lọ́mọ ògùn náà bẹ́ẹ̀ nínú ìdílé bàbá bàbá tó bí mi lọ́mọ ṣàngó náà bọ́ ń bẹ́ẹ̀ nínú ìdílé bàbá bàbá bàbá tó wá bí mi lọ́mọ ọ̀yà ni wọ́n ń bọ̀ ń bẹ̀ bó ṣe yí nìyẹn so ṣé n kò jù dáadé yín ẹ má yẹ wò mo máa ṣí ojú wọn máa là èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. ẹ ní sọ̀rọ̀. yín ni mo máa ṣe òkè ṣe. hallelujah o. <laughs> hallelujah ọ̀wọ́n á gbọ́ àdúrà yín ẹ pẹ̀lẹ́ àdúrà yá gbà ẹ ṣeun ẹ ṣe. mo lè ṣe é ṣe mo lè ṣe máa ṣe fún yín ojú dáàdì mi máa lágbọ́ ọlọ́run bá ẹ wo tí mi ò bá ṣe kí ojú dáàdì yín là á ògùn yóò ṣe mọ́lẹ̀ olómi ẹ ẹ ẹ ẹ Jesus Jesus Jesus ẹ bóyá kẹ calm down Jesus ẹ ẹ ṣé mo lè gba nọ́mbà yín kíákíá. bó bá ṣe hàn fọkàn mi dìde dìde dìde nínú agbára rẹ dìde lọ́wọ́ mi bó bá ṣe hàn fọkàn mi. di orúkọ Jésù níbẹ̀ ẹ gbọ́wọ́ àdúrà sókè ẹ sọ fún Olúwa ẹ jẹ́ kí Olúwa gbọ́ níbi torí ìtẹ́mímọ́ rẹ̀ nígbà gbogbo ogun tó ti ṣe kò gbọdọ̀ gbórí mọ́ ní wákàtí kí àwọn ẹ̀mí mímọ́ kó darapọ̀ mọ́ àrá kó bá wa ṣẹ́gun yìí ní orúkọ jésù ó yẹ ẹ̀sọ́ di àdúrà. orúkọ jésù orúkọ jésù àmì jésù olúwa ó yẹ gbogbo. ẹnìkan ni mo béèrè ládùúgbò yìí afis fọgá kò ga púpọ̀ kò ga jù báyìí lọ irùngbọ̀n yẹn dúdú mọ̀lẹ́bà. afis fọgá. èèmọ́ mi ẹ̀ ń ta mọ́mọ́ iná ládùúgbò yìí. Ah, mi ò mọ iná sà. o mọ ẹni náà. mi ò rẹ ẹni náà rí sà. Eh, no problem bóyá màá tún wẹ́lómi ọ̀kí rìn síwájú nìyẹn no problem. ok sir ọ̀dà ọ̀sán. ah dúró àbúrò ọjọ́ ah, mẹ́wàá kankan at least o try orí ìwọ náà ṣe mí náà. ẹ ṣe sá aláti ní kan tó fẹ́ ṣe mẹ́ẹ̀. all right. nítorí ọlá lọmọ ènìyàn fi ń ṣe wa o owó tá a máa ní tá ò fi. ọmọ yìí padà ṣé ẹnì kan tí mo rí sá ó sì padà ó sì padà. ẹlẹ ẹlẹ ẹlẹ ẹlẹ ẹlẹ ẹlẹ ẹlẹ ẹlẹ ẹlẹ ẹlẹ ọlẹ bàbá bàbá ẹlẹ. bámúbámú ni mo yó a ó mọ bíbí. ìwọ ọbẹ̀ jọba gíláàsì kò tó bọ́ síbù kò síbù o lè jọba gíláàsì kò tó bọ́ síbù. ẹ náà ló lè ẹ fi tán yọ̀ wọ́n lọ. ọlọ́pàá ti bẹ́ẹ̀ ọlọ́pàá ti bẹ́ẹ̀ àwọn kan tó sẹ́yìn wọ́n tó sẹ́yìn yọ̀ wọ́n kan sàs ẹni tó jí ọmọ gbére àbí tó fẹ́ jí gbé. owó gọ́gọ́ ni alẹ́dẹ́bì ni alẹ́dẹ́bì díẹ̀ ló kókó sálọ àwọn aráàlú ló bá mú. kókó kúta. ẹni tó fẹ́ jí gbére. mo ń toast ẹ. ẹni tó fẹ́ jí gbé. i'm just toasting. shut up. ó tọ́ ni ṣe bówó rè owó ẹyọ owó rè owó rè owó dáadáa yẹn lélẹ́yìí. ṣe ó ti pẹ́ ta ti ń sọ ìní yìí ṣe la dúró sọ ọ̀dẹ́sà ìlọrin ibi fíìlì bóyá pé ọmọ yìí nìyẹn a pariwo lé lórí tàbí lè débi ìní. Ọlọ́run ló bá wa. ok ok um, officer pick the money. Eh? kò sí bẹ̀rù bẹ́ẹ̀ just come through anybody lè pick bẹ́ẹ̀. Ah. ok ẹyin náà lọ táyà fi bàjẹ́ báyìí. bẹ́ẹ̀ náà wọ́n kọ́ o àfọ́. Ah, now drop it. kò sí kankan bẹ́ẹ̀ officer officer ebony kò sí kankan bẹ́ẹ̀ ẹ ṣáà máa mú mi lọ sí. so ẹyin lẹ́nu tí gbogbo ayé ẹ̀ ti bàjẹ́ bá. àwọn àfọwọ́ àfọwọ́ àfọwọ́ àfọwọ́ àkànmú ni àwọn aráàlú ni o àwọn akọ̀ pè yín ni o. it's okay abi it's okay it's okay it's okay. mo bá wọ ẹ̀rọ gan. officer i'm confused now now okay now now no, be fast about it. ẹ ká tiẹ̀ kú omi ẹ ká kú omi o. Ah. Faster button, eh, faster button. Officer. Yeah. Mr. Man, get up! Oh no, I'm yín díẹ̀ díẹ̀ ni. Ọlọ́run yẹn máa mú yín díẹ̀ díẹ̀ ni. Ẹ kó bàtẹ, ẹ kó gbogbo ẹ̀. Wọ́n bàtẹ bàtẹ tiẹ̀. Don't move. Mo ti mú. Ọlọ́run máa kojú àtẹ̀mí yàn, ẹ̀yin mọ̀ wẹ̀. Kí ni bí ta? Take me side. Take him inside. Please, no shot. Hello, hello, woman. If you have any question, please come to our station. Sunday. Stay with him. Sunday wọ́n sọ pé ìlẹ̀ mú wọn kí ló ṣe ìjọba àwọn àlàyé wo ni iṣẹ́ ìlẹ̀ mú wọn. Ah. àárí wọn ni àwọn aráàlú ló mú wọn ẹ máa sọ pé ṣé mi mú wọn. nǹkan burúkú lélẹ́yìí. àṣìgbò àwọn kan gbé fóònù rẹ wọn tiẹ̀ mọ fóònù ọ̀hún gan wọn mọ lò látòní. ọ̀dà ó yẹ kí ti gbẹ́lẹ́wó kí tọ̀dọ̀ rẹ̀ ó lọ. hello baba wo ṣaki. hello hello hello gbẹlẹwu gbẹlẹwu. ẹ káàsán baba mò ń gbọ́ yín. bá a ṣe gùn kọ́. bá a ṣe gùn wọ́n ń bẹ lọ́fíìsì ẹ ti paago wọn gbé ẹ jẹ́ ń lọ bá wọn ẹ jẹ́ ń lọ bá wọn wọ́n bẹ̀ mí níṣẹ́ kan lẹ́kùn lè mò ń jẹ lọ́wọ́ ni. lọ́ọ̀rì gbé kínní fún wọn jáde ni mo fẹ́ bá wọn sọ̀rọ̀ kan tó ṣe pàtàkì lọ́lọ́lọ́lọ́lọ́ mo ti fẹ́ lọ bá wọn bàbá mo ti fẹ́ lọ bá wọn mo ti fẹ́ lọ bá wọn bàbá ẹ kúṣẹ́ jẹ́ owó orí rẹ̀ jẹ́ owó orí rẹ̀ dáadáa ẹ jẹ́ owó orí rẹ̀ jẹ́ owó yóò ju ọ ṣe o bàbá mo ti fẹ́ lọ bá wọn lọ́fíìsì mo bá a ṣe lò bàbá ó ṣakí náà ti pa aago yín pé ẹ gbé. aago danda ṣe bóun ni. ẹ wọ́n ní àwọn ti pe aago tí ń gọ̀gàn pé ẹ gbé sá. mi ò rí pẹ̀lẹ́ ọ̀dà òṣè awo ṣakin. ẹ ǹlẹ́ bá a ṣègùn ẹ kúṣẹ́ mo mọ̀ rí nǹkan lẹ́nu ní ìsìn ni ẹ̀yin ọmọ wo tẹlifíṣàn lọ́dọ̀ yín bẹ́ẹ̀ èmi wo tẹlifíṣàn lọ́wọ́ ní ìní wọ́n bá rí i pé wọ́n mẹ́nìkan wọn kò ń papá mọ́ra nígbà tí mo wojú rẹ̀ dáadáa ló di Sunday. kí ló wí. Sunday tá a mọ̀ ń bẹ̀ ń sẹ́ wọ́n ti mú o. ọwọ́ ti tẹ Sunday. wọ́n ṣàfihàn ẹ̀ lórí amóhùnmáwòrán tẹlifíṣàn. wọ́n ti mú o wọ́n mú gidi tí ò síbi tó lè ságbà ọ̀rọ̀ ti balẹ̀ ó dìtàn èwo ni ṣíṣe. màá gbọ́ ṣé kò tí ì kà ọkọ̀ ń ṣàfihàn ìní. Ah! Eh, eh, eh, ó dáa ó dáa ó yá kí ni ká ṣe o ó dáa ó yá gbéra báyìí bá mi pé àwọn àgbà àwọn awo tó kù ẹni kí gbogbo wa pàdé. àlọ́ bá jẹun tó bá kàn náà nu n ta sí náà ni ìgbésẹ̀ tó kàn náà nu. ẹni ká pàdé tó bá dẹ̀ ti ń bọ̀ kó ní kálukú máa kó gbogbo ohun tó bá lè kó dání gbogbo ohun tá lè fi ṣèrànlọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí ó yá ó yá ó yá ó yá ó yá. ọ̀dà bó bá ṣe jẹ́ mọ́tò ń pè yẹn padà. Ah! tó bá kọ̀ lógì àfọ̀ ní kọ̀rọ̀ mi bàbá hmm? ọ̀rọ̀ tí wọ́n á sọ lọ́nkàn o. ọ̀rọ̀ wo lẹ ń sọ a lè sọ ọ́ díjọ́ mi ọ̀rọ̀ yín díjọ́ mi ẹjọ́ ẹ má bínú nítorí ọlọ́mọ fọlọ́run bá bínú. gbogbo ọmọ aráyé ní pé wo jígí. gbogbo ọmọ aráyé ní pé wo jígí. ìwòwò làgbàdo ń wọlẹ̀. ìwòwò làgbàdo ń wọlẹ̀. bó bá jáde tán á dùn nígbà aṣọ. bó bá jáde tán á dùn nígbà aṣọ. bí o bá kórè bọ̀ lájò. bí o bá kórè bọ̀ lájò. ọmọ aráyé á fojú ire wo ni. ọmọ aráyé á fojú ire wo ni. ìwòwò làgbàdo ń wọlẹ̀. ewé mú ìdè kó bó ṣe ń pọfọ̀ ọ̀fọ̀ bó ṣe ń rá ẹlẹ́nu bí ọmọ tó ṣẹ̀dí lánàá ojúgbà mi ti fún ọ o adánidúró di onígbèsè ni ẹ. ṣe rí sìn ṣe rí sìn mọ́tímọ́tí kọ́ látàrọ̀ tẹ́ẹ̀dẹ̀ gbọ́. Ah, kí la fà ṣèbóhùn tí fèrè yín fún làwa náà ń fún síta nǹkan tẹ́ ẹ pè fún wa là ń pè jáde ṣé kò tí mo kọ́ ilẹ̀ sọ yẹn. ọ̀fọ̀ tẹ́ ń kọ́ wa là ń pè jáde. Ah, ah. nǹkan tẹ́ ń pè fún wa là ń pè jáde. wọ́n mo kọ́ ilẹ̀ àtàrọ̀. kílẹ̀ ń kọ́ wa má ṣe jẹ kí n ra gbọ́. màámi màámi ẹ ti dákẹ́ lórí ọ̀rọ̀ mi ṣé kìí ṣe pé ẹ fi mí sọ́kàn. tó yé nídéédé tó fi ń sọ pé mi ò fi ẹ́ sọ́kàn ọlọ́run máa ṣàánú mi máa dé àdúrà mi ládé ó kàn báyìí ni ọ̀rọ̀ owó iléèwé ẹ̀ wà ìyànjú ni mò ń gbà kọ́nà kó ṣàánú mi kó déyànjú mi ládé ni gbogbo ibi tí mo ti ń rò pé màá rówó gbogbo ẹ̀ pàbó báyìí náà ló já sí. kí la wá fẹ́ ṣe sọ́rọ̀ ìbá ẹ̀ nítorí pé ọ̀túnla tá à ń wo yìí òun náà máa ti pọ́tà skul wa ẹ̀dẹ̀ mọ̀ pé tó bá ti lè ti pọ́tà wọ́n máa fowó kún owó léèwé mi ni o. ọ̀túnla yìí. ọ̀túnla yìí ni màá lò. ó dàbẹ̀ ni pé n tí mo rò pé mi ò ní ṣe tẹ́lẹ̀ náà ni màá padà ṣe báyìí. <laughs> àbúrò mi tí mo rò pé mi ò fẹ́ tún lọ kó tèmi bá nígbà ìpò náà ni màá tún lọ báyìí báyìí ẹ ó dà ń pò lòun lówó àjọ kan tó fẹ́ gbà tó ń sọ létí mi bóyá kí n lọ bá kí n tún lọ rawọ́ ẹ̀bẹ̀ sí kó ṣàánú mi. màámi òun nìyẹn ń sìn ká ní pé ẹ ti sanwó máṣíìnì mi tí mo ti gbé wá sílé tí mo ti ń ṣiṣẹ́ màá máa rí owó fún yín láti lè fi máa ràn yín lọ́wọ́ ẹ lè rí owó fún ẹ̀gbọ́n mi ń sìn. Ah, wọ yìí ó dàbẹ̀ ni pé ó ò mọnú rò àṣẹ fẹ́ pa mi nì ó máṣíìnì tó ń sọ yìí nísìkí kúkú ṣe pé bóyá mi ì tí ì sàn kankan bẹ kí ni mo dẹ̀ fẹ́ ṣe mo ṣàdẹ̀ ti dẹ́pọ́sìtì síbẹ̀ gbàtàgbà mi ò dẹ̀ tí ì gbé pé kí n lọ sàn yòókù débi tó máa rí máṣíìnì gbé wálé ńkọ́ kí ni ṣé kí n para mi ní báyìí àbí àbẹ́lẹ̀ tí mo lọ san síbẹ̀ yẹn bóyá kí n lọ gbà náà ká kó yẹn fẹ́ gbọ́n ẹ̀ irọ́ o rárá o máa mi ẹ má gbà mo nígbàgbọ́ pé ẹ máa rí owó láti lè fi sanwó iléèwé ẹ̀gbọ́n mi ẹ má lọ gbà. Ah! ẹ wo ẹ fi mí lára balẹ̀ ẹ fi mí lára balẹ̀ mo mọ̀ gbọ́dọ̀ akọ mi mọ̀ ṣe á fi mí mọ̀nà fi mí lára balẹ̀ jàre. kí ló wà ní tí mo lè jẹ bí ń pa èmi o. elédùn máa jẹ́ kí rárá. Are you sure, young lady? Yes, sir. Are you sure? Ben, sir. Okay. uh, Officer Kemi. Sir. Come over. How are you? Fine, sir. Now, Omar máa lọ pẹ̀lú girl yìí. Okay. Ó kidnapper tó fẹ́ jí oh. Oh. You will take all everything about her. Oh. Statement ẹ gbọ́dọ̀ perfect. Okay, sir. And we want the justice. All right. And young lady, remember whatever you say shall be taken against you in the law court so you have to behave very normal go along with am. okay sir the file. ojú ayé pé ojú ayé òkú síbì kan ayò màpọ̀nú ayé àwọn ọmọ ayé ti bá ìlú àlùkò náà. tó ń pè nínú àsìkò ìkọ́ ló ń pè yàn sí ah, ẹ wo kò sáyè kò sáyè kò sáyè ojàre ẹ ẹ má bínú ojàre ẹ̀yin wọn awo ayé o máa ṣe fún wọ́tò wúrò àwòlọ́jọ́ àwọn orúkọ ta ní kẹ́kọ̀ọ́ ńkọ́. ń rè kábíyèsí ẹ gbogbo orúkọ tó yẹ ká kọ la ti kọ orúkọ wa pátá kódà àwọn tọrọ náà lè kàn tí ó tún fi kàn wá ó wà ń iṣẹ́ dé báyìí o hmm. Sunday o Sunday Sunday mo pè é kó jẹ́ mi ní ìhò tèmi ní o èmi aṣúbíaró ni mò ń pè é ọmọ àdìhún ó rí gbogbo kí n tó o bá ti rò lọ́kàn gbogbo tó o bá ti gbà lérò gbogbo ohun tó o ti rò pé o máa ṣe àti kíkà tán ní ọkà àtòrúkọ tán ní ọdá kó parẹ́ mọ́ ẹ níyè kó parẹ́ mọ́ ẹ lọ́kàn kó má lè rántí nǹkan kan mọ́ kí ọpọlọ ẹ kó padà di ọpọlọ ọmọ kókó ìtọ́kì balẹ̀ kó padà sẹ́nu tó nítorí bí tọ́ bá kúnnú bá ẹni tó dúró lè gbé mọ́. Sunday o ọjọ́ tá a bá pé gún légún jẹ́ o ọjọ́ tá a bá gbòòrò báyìí iná lòrò gbọ̀nà Sunday o ọgbọ́ lóníkẹ́lẹ́dà rẹ̀ ọgbọ́ o ọgbà lóníkẹ́lẹ́dà rẹ̀ ọgbà o torí bí ẹbí ti bá peku apá tiyetiye bẹ́bí ti bá pa ejò apá torótoró ni níbi ara bàbá ṣubú sí ń bẹ̀ ní rà sí Sunday o bọ̀ọ̀bọ̀ làgùntàn wo gbogbo ohun tó bá ti bí ẹ báyìí kọ́ máa wo ní bọ̀ọ̀ kọ́ máa wo bọ̀ọ̀ kọ́ máa wo bọ̀ọ̀ bí àgùntàn kí yèrè ọ parẹ́ pátápátá kí yèrè rọra bẹ́ẹ̀ ni kó rí ó ti rí bẹ́ẹ̀. ó rí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ Sunday o ògémọwọ́ ògémẹsẹ̀ ògémọ gbogbo ara èyí tá a wí lónìí arọ ti rọ mọ torí téyín iwájú bá gẹran tèrìgà gbà ọ̀rọ̀kan ọ̀rọ̀kan táwọn bá sọ́ọ̀lì àdègùn ó pẹ́ títí kàṣà iṣẹ́ ó rí ó ṣe bẹ́ẹ̀ Sunday o kíyè rẹ̀ ó ra tọ́ orí bẹ́ẹ̀ ọṣẹ bẹ́ẹ̀ o torí pé kó ṣe kó ṣe ti lákọ̀ṣẹ ìràwé kan ò dájọ́ ilẹ̀ kó sókè. ọjọ́ kan yóò ṣe é bá létí òkun kàtà ní gbọ̀ngàn kò ṣe ta láyà atilẹ̀ jáwé atòkèwébò ajígini tó bọ́jọ́ rẹ́ arìngini tó bòrùn múlẹ̀ òun lorúkọ tá a pẹ̀yìn ìyàmì ọlọ́kọ dẹ ẹ lóhunkóhun tá a bá ti dè ńlé ayé ẹ máa bá wa dè lóde ọ̀run ẹ lóhunkóhun tá a bá ti tún lé ayé ẹ máa bá wa tú lóde ọ̀run à ń délé yìí ni o ẹ gbọ́ kẹ gbà sí wa lẹ́nu ohun tó dó bá ti dé kò tún rọrùn mọ́ ìwọ́kùwọ́ ni gúgúrú wọ́ ìfàkúfà lẹ́gbà ọ̀rọ̀ fà. orí Ehem, how are you? Ẹ pẹ̀lẹ́. Uh, Mr. Man. Yes, sir. Uh, wọ́n ní ẹ sọ wípé ẹ ti fẹ́ jẹ́wọ́ àbí? Bẹ́ẹ̀ Ok, nice one. Kí ló ṣẹlẹ̀ gangan? Ah, Ṣé rí ìwọ̀nba pé ẹ̀mọ́ mi ni? I'm a complete gentleman. Mm-hmm. Mo níyàwó, mo lọ́mọ. Ṣùgbọ́n àwọn kan náà kàn kó jọ bí àṣàṣì, kó jọ bí èdè. Pé wọ́n kàn fi oògùn bá mi sọ̀rọ̀ náà ni pé ṣáà lọ máa kó àwọn ọmọ yẹn owó tó ń fún mi náà àwọn náà ló ní tí wọ́n á ti fún wọn wọ́n máa tẹ̀lé mi wọ́n á dé gbà á ti gbà ó tán. oògùn àwọn àgbà ló ránṣẹ́ ẹ ẹ eh, eh, but um, ṣé wọn kí mo sọ fún ẹ wípé this gentleman kò lè kó àwọn ọmọ ọlọ́mọ kó máa lọ fi wọ́n ṣeré ṣúà kò lè máa lọ pa wọ́n dànù náà ó gbọ́ ohun tó sọ ó lóun níyàwó òun lọ́mọ ó lè jẹ́ ká mọ̀ nísìnyí pé òun is a very gentle guy àánú ojú tèmi náà dẹ̀ ń wò yìí lóòótọ́ ẹni tó gentle ni. Mr. Um, Man. Yes sir. Um, ǹjẹ́ mo orúkọ àwọn tí wọ́n ràn iṣẹ́ yẹn àwọn àgbààgbà yẹn. ah hmm. sà àgbà ni wọn àwọn àgbà wo gidi gan àwọn awo ni ogun pọ̀ ogun pọ̀ ogun náà fi bún mi ẹ ṣàlùmí ni ẹjọ ogun ni wọn àwọn àgbà ńlá gidi gan ni. àgbàlagbà ni wọn. Ah, awo ogun burúkú wà lọ́wọ́. okay no problem um, ṣebí <sighs> ẹ mọ orúkọ wọn. dáadáa. ẹ mọ orúkọ wọn. Ah, dáadáa mo mọ kódà mo mọ sọ́ni mo mọ níkìlẹ̀ mo. oh good eh, no problem um, ẹ jẹ́ ká ṣe báyìí ọ̀nà uh, oh, ṣíṣe ok ẹ máa rọ ẹ gbà ẹ list orúkọ àwọn àgbààgbà yẹn tẹ́ bá wá rántí nọ́mbà wọn fine tẹ́ bá dẹ̀ rántí nọ́mbà ẹ̀yẹ kan kọ́rúkọ wọn. ọ̀gá pátápátá yìí hmm. àgbà àgbà àgbà ọkọ ẹ fẹ́ sápá mi lórí ó dẹ̀ omi kì í tóbi. ẹnu ẹ tó ṣẹlẹ̀ tí ẹ ò bá lè tó láti ibi táwọn ọ̀gá yẹn ti bẹ̀rẹ̀ hmm. ìtẹ́ ti rántí ẹ kọ́. ẹ jẹ́ bọ́ sí tó tẹ̀lé wọn. nice one. kìnìún àgbà kìnìún kan. Oh, oh okay ok eh, bóyá tí n bá sọ àwọn eléyìí lè rántí um, ṣé Kàbírù lè fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. àìrọ̀ ah, ọ̀rọ̀. Kàfáyá. irọ́. Káyọ̀dé. irọ́ irọ́. Kẹ́mi. Oh, ìgbà mi kí ló ṣẹlẹ̀ o oh, ìkan lára wọn yẹn. Ah. Mr. Man excuse me jare what is wrong with you now ah, ṣé fún mi àwọn omi ṣeré ni are you alright. ètò bẹ́ẹ̀ sá then what's your problem oko number one olóòfẹ́ rántí oko number two oní k mo ka gbogbo ohun tí k bẹ̀rẹ̀ orúkọ ẹ̀ sílẹ̀ o ò rí nǹkan kan sílẹ̀ o tún kọ number three nǹkan number four o ò rí nǹkan kan what's your problem okay look mr man mr man jẹ́ kí orí ẹ̀ kó pé jẹ́ kí orí ẹ̀ kó ṣe kí o jẹ́ kí orí ẹ̀ kó pé station ló wà o ah ẹ̀ má yẹ kí n bínú sí ẹ o okay fine tó bá rí wípé o rántí orúkọ wọn ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ nísìnyí pé ǹjẹ́ o mọ ilé wọn Ah, dáadáa dáadáa. o mọ àdírẹ́sì ilé wọn. Ah, ah, gbogbo wọn mo mọ ọ̀dọ̀ wọn. gbogbo wọn ló mọ bẹ. ojú kan náà máa ń wà jù ojú kan náà máa ń wà jù mo mọ bẹ dáadáa. ok nice one ok Oya yá mò ń gbọ́ sọ address at least bíi méjì nínú wọn fún mi. address yẹn ẹ wọn tó ṣẹlẹ̀ hmm. mo mọ bẹ náà ni tàbá ṣá ti lọ jọ́sọ̀ kọ́ wa tàbá ti dé tàbá lọ straight left yẹn a máa já sí shrine wọn tó máa ń wà tó ti ṣe mi tí gbogbo wọn lè máa múlẹ̀ kan náà gbogbo wọn ni kí ló ṣe má ọ́fíìsà ṣára má ìyá dáadáa ṣé ibi tó fẹ́ gba right àbí tó fẹ́ gba left wọlé yẹn ṣé kò lórúkọ tí wọ́n ń pè bẹ́ẹ̀ ni talk my friend. ọ́fíìsà ah. eh, eh, um, uh, it's like um, man you ready láti cooperate pẹ̀lú wa you will now take him back to the cell tó bá ti ṣe tán láti cooperate then ẹ tẹ̀lé lọ síbẹ̀ yẹn. Ah mo ti rántí number one. ajo ajo come my will you drop my. na move. come on go. Eh, mo mo mo eh. okay. abiru ẹ̀dá wo lélẹ́yìn náà. okay I, I, I know what to do. ó yẹ kó fada bẹ́ẹ̀rẹ̀ rẹ̀ wò. bọ́ bá ń pè kí wọ́n pé bó ti rí wá ó ti rí i ẹni tó ṣèkà tó jáwé borí yóò ti gbà pé bàbá yẹ orí ẹ tọrọ òwú eh, ẹ. lára nífẹ̀ẹ́ mi ah, ti dúró dúró látàárọ̀. Ah, àǹtí ẹ̀wọ̀ eh, ẹ má bínú. Ah, ó dẹ̀ jẹ́ kílẹ̀ ṣú mi sí bí ilé ẹ̀ ń bí. Eh, ẹni tí mo rò pé mo lè rówó gbà lọ́wọ́ ẹ̀ ìgbà tí mo pè lórí fóònù ní ìgbọ́ nǹkan tó ń sọ mo kú wá wò pé jẹ́ kí n kúkú lọ bá ń lé àlẹ́ máa yẹra wa dáadáa òun ni nígbà tí mo bá sọ̀rọ̀ wípé kó fún mi ní owó àjọ títí ẹ̀ tó fẹ́ gbà lóṣù yìí pé tó bá doṣù tó ń bọ̀ màá kó èyí tó ń bọ̀ fún ó yarí ni o nígbà tó máa kó àlàyé balẹ̀ àǹtí tí ẹ kọjá àti tí yín ah. tó sọ ó burú jáì ìdẹ̀wò pé kò sí nǹkan tí mo lè ṣe ṣé pé o ò rówó kankan bá mi mú bọ̀ báyìí. ẹ ẹ mi ò rí owó àmọ́ mo bá yín gbìyànjú five thousand. five thousand naira. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ni ẹ jẹ́ ká wo ọ̀la gbogbo ibi tí n bá lè sáré sí tí mo lè ti bá yín rí owó ni mo máa bá yín gbìyànjú láti lè rí pé ẹ rí owó yẹn gbà lọ́la ah. ṣe gbọ́ àǹtí. Ah. five thousand ẹ gbà. Ah.

ayé ẹ má fi kèrègbè tó fọ́ rán mi níṣẹ́ o. ẹ jọ̀wọ́ o ẹ má fi rán mi níṣẹ́ o. o ẹ̀bẹ̀ mo bẹ̀ o. torí wípé ilẹ̀ máa lójú o. orí mi jọ̀wọ́ o kí n má tójú ilẹ̀ mọ́lẹ̀ o èè ẹni tójú ilẹ̀ mọ́lẹ̀ orugi oyin ẹ̀dá mi yé o mọ́mọ́ jẹ́ kí n rugi oyin o ààyè o ẹ dákun ẹ mọ́ ṣe o ẹni páyé ò sí o ó ti kú wọn ò tí ì sí ni mo ní pé ààyè o ààyè ẹ mọ́ ṣe mí o ẹ̀yin tẹ́ ẹ mọ́nímọ́ní ẹ̀yin bàbá mọ̀yánmọ́yán ẹ̀yin tẹ́ moyún ìgbín nínú ìkarahun. mo ní ká jọ̀wọ́ o kẹ́ fọwọ́ mi wọ̀ mí o torí bàbá jẹ̀kọ́ ṣe là ń jọ̀wọ́ ewé o bẹ́ẹ̀ bá dàgbọ́n o ẹ mọ́ ta mi ayé bẹ́ẹ̀ dodo ẹ mọ́ gbé mi lọ ààyè o ààyè o yé. Yeah ayé bẹ́ẹ̀ bá dàgbọ́n o bẹ́ẹ̀ dàgbọ́n o ẹ jọ̀wọ́ ẹ jọ̀wọ́ ẹ má tà o àní ayé ayé bẹ́ẹ̀ bá dodo ẹ má gbé mi lọ òwe ah, ayé bẹ́ẹ̀ dodo ah. ẹ má gbé mi lọ o ayé owó ibẹ̀ bá dàgbọ́n ayé ayé ayé àkàmọ́ra mi ò adínájà mo bẹ̀bẹ̀ yé o ayé ah. yàwá ọlọ́run àti ẹ ṣeun. sálàáfíà ni. adúpẹ́ o ẹ máa dẹ̀kú ọ̀rọ̀ ti àwọn bí yìí o. Ah, àwa mà nìyẹn ti gbọ́. mi ò ti gbọ́. ọ̀jà láti délé ròyìn. ó ròyìn o. Ah. bá a ṣe yé nu máa ṣe rìn iṣẹ́ wádìí ibẹ̀ gan nèmi náà lọ yìí hmm. a fẹ́ lọ ṣètò ìsìnkú ẹ̀ ah. nítorí gbogbo àwọn awo tó kù gbogbo wọn ti pèsè síbẹ̀ eh. bẹ́ẹ̀ ni kò sí wàhálà o. Eh, eh, ẹ dákun ẹ ó ṣìnà ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ mo ní kí n fi òkò kan kí n fi pẹyẹ méjì ni ṣé mo pò tí mi bá ní parọ́ tí mi ò sì ní ṣèké eléyìí lẹ́lẹ́kẹrin tí màá bá yín sọ wípé tí awo kan bá ti ṣóṣù nínú yín hmm. kẹ́ ẹ sọ fún mi ó wù mí náà kémi náà darapọ̀ mọ́ yín nígbà tí mo dẹ̀ ti wá gbọ́ pé àwọn gbèmí ti ṣóṣù òun mo ní kí n tètè wá bá yín kí n tètè wá ṣàlàyé ẹ dákun ẹ torí Ọlọ́run ẹ wò mí ṣe láàánú. ṣé wàá rí òkú kan tẹ́ ẹ fẹ́ fi pa ẹyẹ méjì yẹn eh. kò yẹ kó jẹ́ àsìkò yìí. Ah, èmi náà mọ̀. kò yẹ kó jẹ́ àsìkò yìí ah. nítorí ohun tó ń ṣẹlẹ̀ sí wa lọ́wọ́ yìí ohun tó ká wa lára tó dùn wá gan-an ó dà wá náà. lóòótọ́ a ò gbọ́dọ̀ ju mẹ́sàn-án lọ nínú ẹgbẹ́ wa níwọ̀nba ìgbà tí àyè kan ti wá ṣòfò báyìí téèyàn kan ti ṣòṣù gbogbo àwọn awo tó kù náà ti máa ní èèyàn kọ̀ọ̀kan tó ti máa wá bá wọn pé àwọn fẹ́ darapọ̀ mọ́ wa nítorí ẹgbẹ́ ti wá dùn àbọ̀rọ̀ mi ò yé àmọ́ níwọ̀nba ìgbà tẹ́ wá ń bá mi sọ́lé mi náà màá gbé ìgbésẹ̀ lórí ẹ̀ ah. màá gbé ìgbésẹ̀ àwọn orúmọlẹ̀ á sì gbà sí mi lẹ́nu àṣẹ àṣẹ kò sí wàhálà ó dà mm. ẹ ti fọkàn mi balẹ̀ elédùn àfún yín ṣe ṣé bíbẹ̀ náà lẹ ń lọ ibẹ̀ mọ́ lọ ẹ jájọ kẹsẹ̀ débẹ̀ ó dùn fi ń ṣe yàn ah, ẹ wo ah, ẹ ṣàbà ń ṣe. ọdún mi ẹ sọ̀rọ̀ ní kí la fẹ́ ṣe sọ́wọ́ tó wà lẹ́yìn. ìbẹ̀rẹ̀ ti sún èmi náà ó kọ ní mi ò sọ̀rọ̀ ni ṣèbí ìdájí tó ń kọ́ńpléènì pé ojú ń gún ọ̀wọ́n mo ti ń rò pé owó la máa fi gbé wọn lọ sọ́spítù pé ibo la ti fẹ́ rówó ta fẹ́ fi gbé wọn lọ sọ́spítù nǹkan pàápàá kó tó di pé màmí tó sọ pé òun ò rí nǹkan kan mọ́ báyìí ẹ́ ọ̀lọ́ ìwò wa láàrọ̀ lélẹ̀ báyìí. gbọ́dọ̀ mi èmi ti rò pé kí n lọ gba àwọn machine tí màmí deposit eléyìí fi gbé máa mi lọ sọ́spítù. àìwọ̀ lọ ìwọ̀ aláwọ̀ ìwé màmá mi. ọlọ́run ọba ìjọba mọ́bí tójú ẹ̀ wá o èyí tó tún gbé fún mi yìí ó tún ga jẹ mímì lọ ọ̀rọ̀ ọmọ ni mo mọ̀ ń ṣe o ọ̀rọ̀ ọmọ ni mo ṣe o ìpọ́nmi tó lè tún ti wá nípa gbójú lọ́wọ́ ẹni mi ò rí kankan o dúdú ah. kirikiri ni mo wá o tàbí mo ṣe tí ò dáríjì yìí. Ah, wọ́n lọ wọ́n lọ wọ́n mi gba àwọn aláwòye lé báyìí. Ah! ah. ah tí mo rí nígbà tó ah. mo wá mi. wà ní eléré gan-an mi ò tí ì rí ṣàjọ káwá tún ni wọ́n gbójú lọ́wọ́ mi kí ni mo ṣe ọlọ́run kí ni mo ṣe kí ni mo ṣe gan-an kí ni mo ṣe tí mo gbẹ rẹ nura wọn báyìí. ẹni máa tójú ilẹ̀ mọ́lẹ̀ o ẹni tójú ilẹ̀ mọ́lẹ̀ ó oyin ẹ̀dá mi yé o mọ́mọ́ jẹ́ kí n rugi oyin o. ààyè o ẹ dákun ẹ mọ́ ṣe mí o ẹni páyé ò sí o ó ti kú wọn ò tí ì sí láyé láyé péré lògbògbò yí o a ò ní gbogbo ẹyẹ lórí ìfẹ́ kò ní. dádì dádì ṣe ti jáde ni léjì léjì kristana yìí tí mo sọ fún ẹ kó fẹ́ wáyé wá. àgbẹ̀bàṣẹ àgbẹ̀bàṣẹ ẹ jẹ́ kí wọ́n mọ́tò mi. dadi léjì kristana tí mo sọ kó fẹ́ wáyé wá yẹn. Ah, ìwọ ṣílẹ̀kùn tètè ṣílẹ̀kùn wọlé. How are you? How are you? Today, today, today, today. Olóore ni ẹ, súnmọ́ mi, súnmọ́ mi, súnmọ́ mi. Kò ní bàjẹ́ fún ẹ o ṣe mo really appreciate ẹ gan wọ́n ní ojú lọ bá ara ojú ẹ ò ní fọ́ etí ẹ ò ní di ayé ò ní kọ ohun ẹ o save mi gan o save life mi gan ah o save life mi gan ṣé ó wá dáa kan ní odindi senator mi pé ó ń fọ̀pá rìn nígbà tí ò bá sójú kí lèèyàn fẹ́ ṣe tí ò bá sójú lára ẹ̀ o ni mo ṣe gbìyànjú láti jẹ́ kó o mọ bó o ṣe lè súnmọ́ ẹ dáadáa nítorí nǹkan tí mo fẹ́ ṣe fún ẹ lóòótọ́ kò yẹ kí n sọ ọ̀sìn àmọ́ bí mo ṣe rí ẹ̀yìn sí orí mi tún wú láti jẹ́ kó mọ ipa ribiribi tó kó nínú láìpẹ́ mi. ok mi mọ̀ bóyá o máa mind láti ní ilé sí àràǹdì GRA ó kàn jẹ́ bí abi three rooms nísàlẹ̀ kó dẹ̀ ní rúùmù ẹyọ kan lókè kó ní city room kan nísàlẹ̀ kó dẹ̀ tún ní kan lókè mi mọ̀ nǹkan tó ń pe irú building bẹ́ẹ̀. <laughs> fún mi sà. yes for you àná ah, mi ní ní kò demo mọ́ o lè dúpẹ́ oore tó but má wa bara jẹ ju bó ṣe yẹ lọ má jẹ́ káyọ̀ yẹn pọ̀ jù ayọ̀ máa ń pààyàn mi ní ní kò má dúpẹ́ but ayọ̀ ń pààyàn tó ti yẹ kọ́kàn balẹ̀ ó ti la èmi lójú èmi á láì nínú òṣì àì ṣe mo dúpẹ́ ṣe gan-an àǹtí bá mi dúpẹ́ lọ́wọ́ dáàdì àì ṣe gan ní sáà ṣe mo. thank you daddy thank you thank you. tó bá máa yá àsùn ló ti yẹ yẹmi yẹmi wọn ní kẹ́kẹ́ lè ṣe mí mo wọlé wọlé gbogbo tó bá fẹ́. ẹ wá ibi bá yẹ kí n kún un. máa tẹ̀sí ẹ̀gbọ́n tó bá bá mi kú. ok sir. pẹ̀lẹ́ ah. bá mi kí o bá délé bá mi kí. Ìwọ jẹ́ jẹ́ ṣe ń lálejò. Awúrúkú mo dàgbà, òjòkú nìwọ́nran, ìwọ́nran lòjòkú. Bàbá wọn wọ́n yànkú wọ́n yànkú, ìyá wọn wọ́n yànkú wọ́n yànkú. Lọ́jọ́ tí wọ́n lọ rèé pa ìyá ikú lọ́jọ́ ìdìbò, ikú kọ́lé, ikú fọ́n bí O Ó finá ṣaṣọró, ó fòrùn sójájì, ó fà kèrèkèrè ṣòrùka ikú ké lórí apá àpawó. ikú ké lórí ẹmẹ ẹmẹ ya. ikú papá ó pàrókò ó pọ̀ gbùrùgbùrù abìgó sẹ̀gẹ̀ sẹ̀gẹ̀ èsì gbóná léwé ó tutù lẹ́gbọ̀ọ́ níníní kó lè mọ́ Sunday kọ́rọ̀ má wọ́ má wọ́. ẹ bá mi pè lápè rọrùn. sọ́ọ́lẹ̀. fi kèrègbè tó fọ́ràn mi níṣẹ́ o. ẹ jọ̀wọ́ o ẹ má fi rán mi níṣẹ́ o. o ẹ̀bẹ̀ mo bẹ̀ o. torí wípé ilẹ̀ máa lójú o orí mi jọ̀wọ́ o kí n má tójú ilẹ̀ mọ́lẹ̀ o ẹni tójú ilẹ̀ mọ́lẹ̀ ó rugi oyin ẹ̀dá mi yé o mọ́mọ́ jẹ́ kí n rugi oyin o. ààyè o ẹ dákun ẹ mọ́ ṣe mí o ẹni páyé ò sí o ó ti kú wọn ò tí ì sin ni. mo ní pé ayé o ayé ẹ mọ́ ṣe o. ibi ṣe wò báyìí ibi ṣe ibi ṣe rí báyìí láàrin ọ̀sẹ̀ kan ibi tí sáré develop ìbá fáwọn developer o. Oh then you must be sick eh? o gbọ́dọ̀ sick kò dàgbà tó iṣẹ́ wa sọ pé ọmọ ibi tó mú wa lọ ni àbí kí ni túmọ̀ gbogbo eléyìí náà. ọ̀tá ah, ẹ má bínú mo ṣàbọ̀ pé left tàbá ti yà sí left tàbá ti yà sí left àwọn ọ̀nà náà jọra wọn. hey eh, mr man what's the meaning of all this now ó ní ká máa yà sí left ká máa yà sí right tí ó fẹ́ yàrá ewúrẹ́ láì ṣàwá ni. ìyá kì í fìbọn fọ ẹsẹ̀ kan kó lè rántí àbí ẹ̀ máa help. ọ̀rẹ́sà inú burúkú ò ní bí yín o ẹ mọ tó ṣẹlẹ̀ a máa gẹ̀ẹ́tì wọn lé ní ah báwo ni nífẹ̀ẹ́ kẹ́ ẹ mú àwọn tó rán mi iṣẹ́ ẹ gbọ́dọ̀ mú wọn ẹ mọ tó ṣẹlẹ̀ mo ń wọ̀nà ẹ̀ kò tún jọ mọ́ kò tún jọ mọ́ bí a ká fi sí reverse ká tún lọ díẹ̀ ká tún lọ left. ká tún reverse. ẹ ká tún lọ left ó dàbí pé bí òjọ. now listen to me sorry this is your last chance tí n bá rí i pé ibi tó tún mú wa lọ kò tún ṣe ibi tó yẹ ká lọ ṣé orí nǹkan tó wà lọ́wọ́ mi náà bí a kò wo bí kò rí kókósẹ̀ ẹsẹ̀ ẹyọkan máa lọ sí mo wọ mọ́tò bàbá tún tábí tí left yọ̀ bá tún wọ̀ ká tún lọ left ayé ẹlẹ́nu èmi àti ẹni lẹ́yìn ẹ jẹ́ ká lọ left left a máa get tiẹ̀ ayé ẹlẹ́nu sẹ́ a máa get tiẹ̀. ayé dákẹ́ ayé lọ kọrin kése. lèkélèké wọn kì í ṣe yálẹ́ àwọn olùmọ̀nà wọn kì í ṣe yẹ òkùnkùn. àgbọ̀dìwéré ní sáwọ̀ wéré dàgbò òjìní kùtùkùtù fún agbárí ẹ̀kún mi ní gbangba oko. ní sojú ògìrìṣà kọ́ ni wọ́n ṣe ń jẹṣu àmọ́dún. ẹnìkan ò ní gbé wálé ẹlẹ́kùn wá jẹ mí. ariwo gbàgbà ariwo. òdìlé ọ̀tá òdìlé òdì ariwo gbàgbà ariwo. ẹ wá o kò sí pọ́pọ́ ah church eré ẹ wá ẹ̀ka park ah, ẹ̀ka park ẹ̀ka park ń wọlé náà. sátidé bẹ́ẹ̀ ni. ẹ̀ka cha park. okay calm down. ẹjọ ẹjọ ẹ̀ka park. kí ló tó wá ṣẹlẹ̀ níbà. ẹ ah ah. ah. ṣàtidé bẹ́ẹ̀ ni àbí kí ni ọlọ́run ẹ má kí n parọ́ fún yín o gbogbo ẹ ti dàrú wọn lójú o ah, ah. ọ̀nà ẹ ò yé mi mọ́ o ọlọ́run kò yé mi mọ́ rárá. ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ṣé kò ṣe pé stupid man ṣé ó fi wá cash cruise látàárọ̀ ni. irọ́ bọ́ọ̀mù ẹ máa máa dẹ̀yìn àgbàlagbà méjì láàmú kò yé mi mọ́ ni ọ̀nà kan ṣé o mọ̀ pé inú òrùn òun la ti ń wọ́ látàárọ̀ tá à ń wálé kan tí o tí o sọnù kiri tàdé west epo tá à ń bọ́ọ̀nù epo. ọ̀ọ́láyé ó jọ yé mi àti ẹ̀rí náà epo ìjọba ni náà. à ń sọ epo ìjọba ni ìwọ ló rà síbẹ̀ àbí. owó ìjọba ni dáa. will you keep quiet? see ṣé o mọ̀ pé mo sọ fún ẹ lẹ́ẹ̀kan wípé last chance ẹ rè and i'm getting pissed off already i'm getting pissed off because mo ṣe bí mi inú yìí nísìnyí mo lè fi bọ́ fọ́ ẹsẹ̀. Ah! yes o tọ ni o tọ ni what's the meaning of all this now mr man. èmi àti wọn rìn ìdí tó yẹ náà ni kí má dán náà mọ̀ mọ́. what is the. kí má dán náà mọ̀ mọ́ ìwọ ń dùn mí ní. mi ò lè díbọ́ fún yín o ṣọ́ọ̀ṣì yẹn wọ́n ti kọ́ ọ. ó di ilé sunday ariwo gbàgbà ariwo. yẹ yẹ ta ló yìnbọn ah! ta ló yìnbọn. o ò gbárò bọ̀ o ò bọ̀ ta ló yìnbọn ta ló yìnbọn. àní sọ gbọ́rọ̀ bọ́ ni. mo gbọ́ mo gbọ́. a kú oríire a kú oríire a kú oríire a kú oríire a kú oríire a kú oríire. orí mi jọ̀wọ́ kí n má tójú ilẹ̀ mọ́lẹ̀ o ẹni tójú ilẹ̀ mọ́lẹ̀ ó oyin ẹ̀dá mi yé o mọ́mọ́ jẹ́ kí n rugi oyin o. ààyè o ẹ ẹ mọ́ ṣe mí o ẹni báyọ̀ sí o ó ti kú wọn ò tí ì sinmi. ẹ rọra ẹ rọra ayé ẹ mọ́ ṣe mí o ẹ̀yin bàbá mọ̀yán mọ̀yán ẹ̀yin tẹ́ ẹ mọ̀yún ìpín nínú ìka àwọn èmi ò mọ tẹ́ fi ṣorí lọ́wọ́ bàbá o láyé àjọ ọjọ́ òní bàbá òun dáyàn lóhùn o tọ́mà tẹ̀ máa bá dáyàn lóhùn gan bàbá òní ní kí n múyàn wálé láéláé àmọ́ bó ṣe wá nǹkan rí tẹ́ bá ti wọlé lọ́dọ̀ bàbá ẹ wá nǹkan kan fi sí mi lápò o torí mo nígbàgbọ́ pé ibẹ̀ ṣe dé bíbá yìí ọ̀rọ̀ yín ti dayọ̀. mi ò ní kò ń ṣe kọ̀ǹdíṣọ̀n gbogbo nǹkan tó ń ṣe màmá bàbá máa bá yín wò ẹ ṣáfi nǹkan kan sí èmi lápò ní ẹjọ́ ó yẹ máa bọ̀ máa ẹ rọra ẹ àgbà ọ̀nà ẹ rọra ilé mọ̀ sùn ibi tá a dé ojú ẹ rọra ẹ rọra ẹ rọra ń bẹ̀rẹ̀. ẹ rọra máa. òkùnkùn láyé jẹ́ o ayé òkùnkùn la mí gbé o òkùnkùn ṣubú lẹ̀ o bíríbírí. ẹ dúró ẹ dúró ẹ rọra o. ẹ máa wọlé o ẹ pẹ̀lẹ́ o wọ sílẹ̀kùn dáadáa fún wọn sílẹ̀kùn dáadáa ẹ lẹ́sà ẹ pẹ̀lẹ́ ẹ bá ń bá wa ẹ wá jókòó ẹ wá jókòó wá mú wọn jókòó ẹ mú wọn jókòó ah. ẹ pẹ̀lẹ́ ẹ ṣeun mi o ẹ ṣeun o ẹ ṣeun mo dúpẹ́ ẹ mú wọn jókòó ẹ mú wọn jókòó ah. ẹ rọra ẹ lọ sọ́wọ́ sí yẹn mo ti débẹ̀ ẹ̀sùn síwájú ẹ̀sùn síwájú díẹ̀ ah, ó yẹ ìjókòó ẹ pẹ̀lẹ́. Ah, ah, ẹ ṣeun ẹ ṣeun mi o mo dúpẹ́. ìwọ lọ dúró nítòsí bóyá wọ́n lè nílò ìrànlọ́wọ́ ẹ láti padà ṣe ti bọ́. ẹ pẹ̀lẹ́ abiyamọ. ẹ pẹ̀lẹ́ ṣé ìwọ ni ọmọ wọn. ní bẹ́ẹ̀ ni. nígbà tí iṣu ọmọ bá jiná wọn ní fi ń ṣàwádìí. wọ́n sọ fún mi pé àlejò ń béèrè mi níbi iṣẹ́ mo wá ní ẹ mọ̀ pé èmi kì í dáyàn lóhùn lọ́jọ́ ìní àmọ́ nǹkan kan tí mo rí nígbà tẹ́ ẹ ti débẹ̀ ni mo ṣe ní kó máa mú yín bọ̀ wá sílé. Ah àìgbàlejò nílé mi sì ń gbàlejò lọ́jọ́ èní lọ́fíìsì àmọ́ ó ní ohun tí mo rí ẹ pẹ̀lẹ́ ìyá wa ṣé wàá rí ohun tí mo rí yìí mo fẹ́ kẹ́ ẹ sòótọ́ sórí ojú ìyá rẹ tó fọ́ yìí kì í ṣe lásán o ah, ah. ó lọ wọ àyè mi ò lọ mo sì fẹ́ kí ìyá rẹ jẹ́wọ́ nítorí pé gbàmígbàmí làgbà ó jọ ń pé ìyá rẹ fi ojú rí nǹkan kan lójijì tí ò yẹ kó rí ló wá fà tí ojú wọn fi fọ́. ó fẹ́ jọ bẹ́ẹ̀ o ó jọ bẹ́ẹ̀ o ó jọ bẹ́ẹ̀ o ó jọ bẹ́ẹ̀ kì í ṣe pé ó jọ bẹ́ẹ̀ ìyá wa bẹ́ẹ̀ lórí ah. ẹ rí owó tí wọ́n sàmì sí tán fi yé nǹkan tí ẹ̀yin fojú kò yìí wọ́n fi ṣe ìràpadà fẹ́nìkan tójú rẹ̀ fọ́ ni. ìràpadà tán ṣe yìí ni pé ojú àkọ́kọ́ tó bá kọ́kọ́ rí owó ọ̀hún nílẹ̀ ojú ọ̀hún ni ó fọ́ tonítọ̀hún ó là bí ìgbà tán fi ọ̀rọ̀ ọ̀hún ṣe igi ẹ̀bá ọ̀nà tí ó ń gba kú yeye kú òun wọ́n fi ṣe àmọ́ wọ́n níbi tí múnimúni wà ibẹ̀ ní gbanigbani gbé ẹ fọkàn balẹ̀ wọ́n ní àdètú láàdìyọ̀ bá a bá dì lọ́jà ẹnìkan ní òdèlé ní òtù àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀nà tó bá gbológìn ní òdì dandan kó gbọ́mọ ikú ojú ìyá rẹ̀ máa la o ah, àmọ́ bí ó bá là kì í ṣiṣẹ́ kékeré o. Ah, yóò ná yín lọ́pọ̀lọpọ̀ wàhálà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ owó. Hmm. owó. owó tabua owó gidi tí ìṣe kékeré nítorí pé ojú yìí èṣojú lásán. bàbá ibi tí wàhálà wà rèé o ọ̀pọ̀lọpọ̀ owó. ni wọn lábẹ́ gbègbà wọn ni. owó yìí náà ni gbogbo mi ìṣàánú mi. ju gbogbo ẹ lọ ìwọ mọ padà gbé ìyá rẹ lọ sílé. Si bàbá. ó wà padà wá bá mi nílé iṣẹ́ lọ́la ibi tẹ́ ẹ kọ́ gbé ìyá rẹ̀ wá lọ́fíìsì ibẹ̀ ló ti wá bá mi lóòrọ̀ la. bàbá ẹjọ́ àgbàtán làgbọ lẹni ẹjọ́ bàbá daṣọ fọlẹ apaláró. ìyá wa ẹjọ́ ẹjọ́. ṣe rí àkọ́kọ́ tó lówó dé Olódùmarè ó kọ́ wa mọ̀ ṣe ah. ẹ wá rí ẹlẹ́ǹkejì bí n bá pé ẹ dúró bí ìgbà tí mo fi yín ṣọ̀fà ni kò ní ohun tẹ́ ẹ ṣe lónìí nítorí pé èní lèmi ò fi béèrè lọ́wọ́ àwọn onílẹ̀ kí ni wọn ẹ bọ pẹ̀lú èrò àtòkéṣù ńgbọ̀n wọn bá sọ bẹ́ẹ̀ni bá wá jíṣẹ́ fọmọ yín lọ́la ẹ̀rẹ̀gbọ́n òun ní ní òtòṣe ìpadà mú yín wá látòṣe mọ̀ ń tà ṣe tí mo fi ní kọ́ ọmọ ọmọ yín lọ lẹ́nu ṣe é gbọ́ ẹ fọkànbalẹ̀ ẹ wò ẹ ti jẹ̀gbín jẹ̀kára wọn ẹ ti rópin ọbẹ̀ yìí ẹ ti rìn orí yín ti gbé yín káwó re ẹ̀yin ọmọ tó mú yín wádà kò mọ àmú yín lọ ẹ pẹ̀lẹ́ ẹ jẹ náà mọ pé ìfàyẹlé. ilé dákẹ́ ẹkún kọrẹ́ ọ̀ṣọ́ jánu iṣẹ́ bàjẹ́ bó ti ń gun ni kó mọ̀ ké mọ̀ ké mọ̀ sunkún. ẹran parí ẹran tá a fẹ́ fi rẹ. àṣẹ níbo lè bá ṣe dé ẹ ti parí rẹ bóyá ó dìde ńlẹ̀ àtòun àtẹrán kẹ ẹ bẹ́ orí ẹran tẹ́ ìfẹ̀jẹ̀ rẹ̀ wẹ́ láti orí nílẹ̀ ẹ lọ ọ̀rẹ́ ṣé àgàgùn níbẹ̀. Tóyè ó rí ohun tí mo rí kò ṣeé mọ sọ lójú ìyá rẹ ni o nítorí wọ́n ní àìtójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án ni mo ṣe mú ọ wá sí Ìbàdàn ni. sórí àìsàn tí ń ṣe ìyá rẹ kò lẹ́lẹ́gbẹ́ o bàbá ní ká wo ìyá rẹ sàn á pèsè ọ̀kàkà ẹbọ tí ń kagún láyà nínú ohun ìpèsè a ní ẹṣin dúdú mẹ́ta a ní mọ̀lú dúdú mẹ́ta a wà ra orí kìnìún pẹ̀lú àwọn èròjà tó ṣe é pé kò rọrùn láti rí ni mo ṣe ní kí n pè síta o ọ̀nà wo lẹ́ gbà o. bàbá ṣe rí bó jẹ́ ẹ̀dìyẹ tó kéré jù lẹ́ni ìlọ wa wa kò síbi tí màá ti rí i. ṣé o yóò tún mọ júwe ara rẹ̀ èmi ti rí ọ mo ti mọ̀ pé ìṣẹ́ bá ọmọlẹ̀ àtiwọ àtìyá rẹ̀ láti run orílẹ̀ kan náà ẹ̀sìn mo mọ̀ pé aláwọ̀ kò mọ̀ṣẹ́ kò mọ̀yà ní ọ bẹ́ẹ̀ bá gbọ́ wọ́n rán kì í ṣòwò eyín ẹnu rẹ ló kán bọ́lẹ̀ adìyẹ bíi bò ó ṣé o lè o lè dá kan kó o yọ two thousand jáde lápò yìí mo mọ̀ pé o lówó

abẹ́ ìgbọ́n ẹni ń fọ̀nà wọn wọn ò mọ rí wọn ò mẹyẹ tó ṣú wọn ò mọbi tó ti wá àfi ká ràn lọ́wọ́ kó lè rí owó tọ́jú ìyá rẹ̀ ẹni tó láyé sọmọ ayé lọmọkùnrin yìí ni ohun tẹ́ ẹ fẹ́ nù kí n gbéṣẹ́ olóore lé lọ́wọ́. ní mí tí wọn ò pé wọn ò sí yín lẹ́nu wọn ò tó bẹ́ẹ̀ wò ẹ ṣeun. ẹ bàbá. dákun irú èèyàn wo ni wọ́n ọmọkùnrin ṣé ó ti rìn pọ̀ mọ́ àwọn àgbàrí ni. kí ló po ọkọ rẹ lẹ́ǹkan. Olúwatóyè Ṣóhùn mi lórúkọ mi. Olúwatóyè Ṣóhùn o Ṣóhùn mi àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ mo rí bá ẹ̀yin àgbà mo lójú rororo abẹsẹ̀ rororo mo rí bá o àbájọ. ẹ jù bàbá àwọn ohun lè ń bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé kò yé mi. àwọn tó láyé ni ah. àwọn àgbà ni ah. wọn ní ká ṣèrànlọ́wọ́. gbéra ńlẹ̀. ṣé bàbá ń tán ní kí n wí fún ọ ká má fọ̀rọ̀ ọlẹ̀ mọ́rọ̀ wọ́n ní kí n fi ọ̀nà olóore iṣẹ́ olóore tó mọ̀ ṣe wọ́n ní kí n fi wọ́n ó wá rí iṣẹ́ tán ní kí n fi wọ́n yìí iṣẹ́ tó ṣe pé bó o bá bẹ̀rẹ̀ báyìí ilé ayé rẹ̀ dànù ah, ìwọ àtàwọn ọba lẹ́jọ́ mọ jókòó ìwọ àtàwọn lórí ìlú lẹ́jọ́ mọ tọwọ́ bọwọ́ jẹun nítorí ó dọ̀lọ́lá ó lówó tí ayé ò ha ó mọ pààrọ̀ ọkọ̀ lóṣooṣù lóṣooṣù lóṣooṣù ni ó sì mọ pààrọ̀ aṣọ owó tó wàá fi tọ́jú ìyá rẹ yóò wàá rọ̀ ọ́ lọ́rùn ah, iṣẹ́ tán ni bọ̀ wá nù. ẹ mò ń bọ̀ kí lẹ tún wí mo ti wí báwọn fún un àmẹ́rù tó ń bà mí ni pé ṣé yóò mọ̀ọ́re ṣe mọ̀ pé àfibiṣó lórí ẹ̀dá pọ̀ ah, ah. ẹ ti mọ̀ tó báwọn ni ó dà mo ti gbọ́ wọn ò lè kọ̀rọ̀ sí lẹ́nu. mo rí bá ọ ẹ̀yin àgbà mo moriba bá mo rí bá. má ṣe jẹ kí n rágó torí pé. oyè mo ti ń bẹ nínú gbàùn kó o fi sẹ́nu kó o rún ẹnu rẹ ó yá mọ ọrùn nítorí wọn ní ó kù díẹ̀ kò bọ̀wọ̀ <coughs> káyì káyì ewọ mọ́rún èékánná ọwọ́ ò ní borí ọwọ́ wọ́n pé kù díẹ̀ kó bẹsẹ̀ kò gbọ́dọ̀ jábọ́ èékánná ẹsẹ̀ ò ní borí ẹsẹ̀ nítorí pé ìwo ẹtu kan kì í borí ẹtu ìwo wọn ti súnmọ́ wọn lápò rún rún ó ti di múlẹ̀ ó ti dáwó ṣé o mọ̀ pé ohun tó dó bá dé kì í rọrùn mọ́ o a ti múlẹ̀ nù o àti múlẹ̀. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n bàbá kí ni kókó nǹkan tí ẹ sọ yìí pé tódó bá dé kò gbọdọ̀ rí ta mọ́ pé nǹkan tí n bá ti rí mi gbọdọ̀ sọ fún yàn mọ́ kò yé mi bàbá ẹ ní pé iṣẹ́ tẹ máa bá mi wá iṣẹ́ tó jẹ́ pé èmi náà máa bá wọn lọ́balọ́ba jẹun máa máa bá wọn níjòyè níjòyè jẹun pàápàá jùlọ ẹ pé àwùjọ àwọn gómìnà àwọn pírẹsidẹ́ǹtì ni màmá wa ṣùgbọ́n kò eléyìí ò wáyé mi bàbá. ó dáa àṣekágbẹ́ ètò ọ̀hún náà la ṣe yìí orí ẹsẹ̀ mi náà mo dúró lé ohun tí mo pé wọ́n ṣe fún ọlọ́run ni mo ṣe ó dẹ̀ ti dọlọ́lá ó ti dẹ́ni abiyì láwùjọ látòní lọ wò mí iṣẹ́ tó ṣe rèé jẹ́ ń fún ọ lápẹẹrẹ díẹ̀ bá a bá rí ọkọ̀ kan tó tuntun àbí tó ṣẹ̀ṣẹ̀ rà àbí tó jẹ́ ọkọ̀ olówó iyebíye kí nǹkan kan wá rọra ṣe kó rọra bàjẹ́ kan wá ní nǹkan tó ṣe rè wọ́n wà lọ sídìí ọkọ̀ tó ti dúró tó ti bàjẹ́ yányán tí ò látúnṣe ihun tó wá bàjẹ́ lára eléyìí wọ́n mú nínú èyí tí ò lè rìn mọ́ ìyún ni wọ́n ń pè ní páàtì tòkunbọ̀ wọ́n wàá fi sí ara èyí tó yìí ń ṣiṣẹ́ tó bá ti wá ti bọ̀ yóò ṣe kí ni máa ṣiṣẹ́. yóò ṣiṣẹ́ bẹ́ẹ̀ni ó ti dúró padà bẹ́ẹ̀ni ó ti ń ṣiṣẹ́ nù ẹlẹ́nkejì bí òkú bá kú tẹ́lẹ̀ mi ti gbà kí ni wọ́n ń ṣe fún òkú tó bá kú. wọ́n máa ń sin wọn ni. yóò dẹni àgbégbìn wọ́n sin tán bá ti wá sin yóò mú wá rà bí ti ọ̀gẹ̀dẹ̀ ìdín òjòjú yóò jorí yóò jẹtí yóò jà wọn yóò jàpá gbogbo rẹ̀ ó wàrà àbí bá ń kọ́ ibi tá ń lọ nu ṣó wá rí bí òkú bá ti kú ṣó mọ̀ pé ẹlẹ́mìí ní ń bà àwa kọ́ là á pààyàn o àmọ́ bí ẹlẹ́mìí bá ti gbà tán bá ní ẹni yìí o ó ti dà gbẹ́gbìn ó ti dà rọrùn ibi tí wọ́n ti níṣẹ́ ṣe lọ irú àwọn eléyìí hùn àwọ̀ wà lọ́ọ́ mú eléyìí bí eléyìí bí eléyìí tóbìnrin bí eléyìí bí eléyìí bí ẹsẹ̀ ẹ̀yìn oníwò mọ̀ kó wa sórí ẹ̀dá tí ò bá mọ bí ẹgbẹ́ rẹ̀ gbé ńlá yóò sáré kú gbogbo àwọn èèyàn pàtàkì jàǹkànjàǹkàn tí wọ́n rí nílùú wọn ò gbọ́dọ̀ mọ sọ ni ìgbà òun ni wọn náà wá dẹ́ni iyì láwùjọ ó dẹ́ni iyì láwùjọ nu irú àwọn èèyàn òun ló mọ̀ á bàjẹ́ bó o bá lè ṣerú èyí láàrin oṣù péréje òde ọlọ́lá nù orúkọ rẹ̀ wáṣẹ́ òwò òṣòwò òdòṣó ńlá nù. ṣùgbọ́n bàbá tí nǹkan tẹ bá ń sọ bá yé mi dáadáa ẹni bíi eléyìí orí èèyàn nìyẹn. káì káì káì káì káì níbo ló wà kí ló pé bàbá bíi kí ló pé yìí wọ́tàmẹ́lọ̀ là gbogbo rẹ̀ ló lórúkọ o eléyìí lórúkọ eléyìí lórúkọ eléyìí lórúkọ eléyìí lórúkọ eléyìí pápá olóko kò sí èyí tí ò lóko bó bá pè é ní pè bí kì í bá ṣe pé àwọn ọrùnmọlẹ̀ ló ní ràn án lọ́wọ́ ó ti dẹ́ni àbẹ́bìnú. bàbá mi ì náírà kẹ́bọ̀ jẹ́ pàápàá jùlọ ìrà tó ń rìn láàrin ògiri mi lè bá wọn pa. alẹ́ tó pé o láyà ṣé wo mọ̀ pé ibi tó bá lé nọ́mbà ọmọkùnrin ìjọ kan làyà èèyàn máa ń kí gbangba ó ti láyà náà nù. There is the story of a poor woman who wrote a letter and sent it to God. perfect. lẹ́yìn That's ta tún ni girlfriend ẹ̀. I believe in one man one woman at a time. Back bá parọ́ fún yìí kí mọ́tò pa something really off tonight. kó ṣe gbogbo nǹkan tí ojú bá rí báyìí máa ń sọ babe. I don't know but I can feel his presence around us. I can feel his presence. Ewọ! Agbọ́lá ni tàgbọ́n ni, tàgbọ́n ni máa sí ọdún òkú ẹ̀ máa jẹ ni ikú wa fi sẹ́ni abúlá. Gaya mudu, gaya mudu. Ẹ̀mí gbàgbà padà gbèrè rè kí wọ́n pé ogun kí wọ́n pé ìgbà wọ́n á máa ṣùgbọ́n bó ṣúgà ni wọ́n á máa tì ní kò sí tó máa fi. dọ́ọ̀n dọ́ọ̀n sẹ́mi. ojú ọ̀run ti lé ní kálẹ̀ kí wọ́n ní ṣíṣe báyìí. ṣá abániwọ́rọ̀ tá ò ní dá ẹni jẹjẹ ti bára ẹ̀ lẹ́rù. everywhere don sakafo john we don mature every second win na target. And on the zero zero, I made a try move on board. They let your semen in my boy now. Kí n gbowó ya? Agbẹ́gbẹ́ ni mí kí n gba ìgbẹ̀sìn. Ti lẹ́wọ́ tọ̀nà wọ ìgbòrè kí n gba ìgbọ́n. Ọjọ́ kan ní tó lè, ọjọ́ kan ní tó lóhun, ìbẹ̀rù lọ ọ́ndà rẹ̀. Gbogbo náà kàrí àwọn ọ̀rọ̀ àti ìfúnná ti bí i ewúrẹ gọgọ àti èèyàn máa jọ ń ṣe pọ̀ ní àbí ìwọ̀n ohun tí òun. why dey cap cap carelessly before àpáta na oya ti sọ before I call you. kì yóò sí ikú mọ́ kì yóò sí ọ̀fọ̀ kì yóò sí ẹkún bẹ́ẹ̀ ni kì yóò sí ìrora. àpáta dẹ́ burú díẹ̀ sá èèyàn líle ni. ilé tí ṣe òfin kìíní pẹ̀lú ìlérí òfin tó ní ìlérí nínú someone is to be in such position, I should be the one. Bàbá sílẹ̀, ẹyẹ lé wà lẹ̀. Ayẹra díẹ̀ ká tó padà, àrùn ká bàbá mọ̀. Kárí ò tí mọ̀ ẹyẹ ilé tó wà lẹ̀ ló fi ọ̀ká bàbá yìí. Màá jà, èmi ò gbínú àdújẹ́, oríta mẹ́ta òkun ẹ̀bọ̀.